أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Adá ọpẹ́ fún Ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde ìkìyàmà abẹ ọlọ́run ọba alágbára nínú agbára rẹ̀ àti ìjọ́kanṣoṣo rẹ̀ gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tí a máa ń ṣe fúnra wa ní ọjọ́ jímọ̀jímọ̀ yìí níbi tí a ti máa ń ṣàlàyé oníranran àwọn nǹkan kọ́lọ́n kó ṣe ní ìbàlẹ́jọ́ dáadáa fún wa kó mọ́ ṣe ní ìbàlẹ́jọ́ ọbú tó bá dijọ́ gbìyànjú kìámà yálà fún ẹni tó ń sọ àbí àwa tí à ń gbọ́ kọ́lọ́n kó ṣògbó wa ní ọmọ àlìjánà kọ́mọ́ṣe wa ní ọmọ náà lọ́la hawla wala quwwata illa billahi al-aliyyil azim tírà tí à ń lò tí a fi ń ṣe àwọn àlàyé fúnra wa. òun náà ni tíra minhajú al-mu'min minhajú al-mu'min ilé tí àfáà wa Mustapha Murad Subuhi tí ó jẹ́ pé àwọn ni wọ́n kọ tíra yẹn adẹ̀sàlàyé pé èròǹgbà àfáà tí ó kọ òun náà ni kó jásí pé gbogbo ẹni tí Ọlọ́run bá ní kó ka tíra yìí àbí wọ́n ti ẹ̀ka sí létí tó gbàgbọ́ yé àwọn nǹkan tó wà nínú tírà yẹn tó dẹ̀ ń lò yóò jẹ́ olùgbàgbọ́ òdodo olùgbàgbọ́ òdodo tọ́já sí wípé ìgbàgbọ́ òdodo rẹ̀ yóò jìnnà ìbáàdà ìjọsìn rẹ̀ ní pé èèyàn sin lọ́n yóò jìnnà ìyẹn nìkan tó kọ́ abala muamala wa akhlaq ìwà ìbágbépọ̀ láàrin èèyàn dídá nǹkan pọ̀ pẹ̀lú àwọn èèyàn téèyàn ò ní kábàámọ̀ téèyàn ò ní máa sọ pé ta ló rán mi gan pé kí n bárù mùsùlùmí báyìí dá nǹkan báyìí pọ̀ ta ló ní kí n tiẹ̀ máa bárù àfa àtẹ́lẹ̀ àìgàn gbélé ná irú èyí tó ń ṣẹlẹ̀ lónìí tó jẹ́ pé ẹni tó jẹ́ já ìlíyà yóò sì máa kọ̀ǹpléǹ pé ta ló ní kó wọ́n bẹ́ni ọlọ́run gbélé torí pé ni ọlọ́run ṣe kí ni o kò fìwà fà mọ́ra lẹ́yìn pọ́kẹ̀rì pẹ́ ni ọlọ́run bóyá ọjọ́ kan ṣòkòtò fòókè inú gbọ̀n wà ń bẹ̀ bóyá ojú omi ọkẹ̀jẹ̀lẹ́ tó ń lo bláàkì tó ń bojú jàìlíyà ọmọ wa rò pé láyé òun oníjọ́mọ òun ṣerú nǹkan láì torí pé àwọn tó bá gbé àkídàdà lóòótọ́ ìbàdà náà ṣe kí ni o ìbàdà dà ṣùgbọ́n màmá láti ò ṣe kí ni o kódà abala ìwà kódà so yóò àjẹ́kẹ́ ni ó tẹ́ kí ni o kọ́ fagilé àkídà tó dáhùn kó tún fagilé kí ni o ìbáadà tó dáa pé wọn a máa ka Kùránì bí nǹkan míì wọn lè kírun bí wọn ṣe ń kírun ọ̀sán wọn ò kì tó wọn ò lè má gbàgbé Monday Thursday ṣùgbọ́n wà wọn burú bẹ́ẹ̀ sí wọn inú wọn burú jù ní èjò lọ bẹ́ẹ̀ sí wọn wọn kálẹ̀ ń wò ṣèbílẹ̀ ń wò whereas gbogbo àwọn nǹkan yòókù tó dáa yẹn ìwà tí ọ̀dá ó ṣe kí ni o yóò nullify rẹ̀ àáfàá gbìyànjú síbẹ̀ àwọn adab al adabul islamiyya àwọn ẹ̀kọ́ ńgbẹ̀ bá rí mùsùlùmí àfidá rẹ̀ dá ìbàdá rẹ̀ dá ìwà rẹ̀ náà tó dá ṣùgbọ́n kò lẹ́kọ̀ọ́ ọfẹ́ jẹun ọwọ́ òsì ló fi ń jẹun kọ̀mẹ̀kọ́ oúnjẹ ọfẹ́ ni ó ṣe kí ni òun ni ó lẹ́sùn wọṣọ aṣọ wíwọ̀ gbogbo àáfàá tó mú àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdá wọn mú wá síbi ẹlòmíì tó rè ìwà rẹ̀ lè dá kí bàdá rẹ̀ ọ̀dá kákìdá rẹ̀ mọ́ ní problem ṣùgbọ́n àáfàátù lòkòlù àáfàátù àlòkòlù kò ní mọ àwọn àìsàn wo ní máa ń sẹ̀mí àwọn aburú wo lẹ̀mí máa ń fà tí máa ń tẹ̀mí jáde àáfàá máwọn nǹkan tó jọba yẹn náà wà nínú tíra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a sì bẹ̀rẹ̀ àáfàá ṣetíra ìkọlọ̀ ń san àáfàá lẹ́sàn-án re wọ́n rí pé tó jẹ́ ìpìlẹ̀ Islam òun náà ni ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ ìgbàgbọ́ òdodo ọ̀rọ̀ àdìsọ́kàn tó yanjú tó tọ́nà dárìn tí ò ní sọ́ọ̀yàn di kèfèrí òun náà làáfàá fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó ní àdọ́gbọ́n yà lọ bí ọ̀rọ̀ léyá nítorí ọdún léyá tó ṣe kíní o tó súnmọ́ àwa ka díẹ̀ nínú tí àfà Mustapha murad tí wọ́n kọ sínú tíra àwọn mìnàjúlì mọ́mìn pẹ̀lú àwọn àlàyé mi ta tó fi kọ látinú àwọn tíra míì tí àwọn àfẹ́ẹ̀sìn míì tí wọ́n ṣe kíní o tí wọ́n tún ṣe àlàyé gbogbo eléyìí níta fẹ́ kárí dìmọ̀ bẹ́ẹ̀ òun ni ká fi mọ pàtàkì níta àfà kọ sínú tíra yìí kọ́lọ̀ kó san àáfàá ní ẹ̀san olóore àti àwa tí à ń kà àtẹ̀yìn tí ẹ̀ gbọ́ náà kọ́lọ̀ kó jẹ́ wúlò fún wa. jama nígbà tá àáfàá ti mú látòrí tí ń jẹ́ gbàgbọ́ òdodo ká gbọ́ lọ́n gbọ́ lódodo wọ́n ṣàlàyé ẹ̀ orígun ìmánì mẹ́fẹ̀ẹ̀fà kí ni tá à ń pè bẹ́ẹ̀ wọ́n jẹ́ kó yé wa kódà ṣùrùtù la ilaha illallah mọ́jẹ̀mú bíi méje tó ń bẹ fún ìgbọ́lọ́ngbọ́lódodo wọ́n ṣàlàyé ẹ̀ wọ́n sì ṣàwọn àlàyé nípa nípa àtàwásùlù wàlúwàsílà nítorí ṣe pẹ̀lú à ń fi nǹkan kan ṣàtẹ̀gùn lọ sọ́dọ̀ ọlọ́run wọ́n ṣàlàyé eléyìí náà èwo lọ́jà sí kó dáa èwo ni ọ̀dà èwo lẹ́nu àwọn àáfàá ìyapa ẹnu wà lórí ẹ̀ gbogbo eléyìí náà ti yanjú kọjá bákan náà àwọn ìgbàgbọ́ nínú ọlọ́run póun nìkan lọ́ba tó yẹ ká máa sìn ìgbàgbọ́ nínú ọlọ́run bóun lọ́ba tó dá sánmà tó dálẹ̀ tó dé èèyàn tó ń ṣe jẹ ẹ̀mú fún wa ìgbàgbọ́ nínú ọkọ àti ìròyìn ọlọ́run tó pè ní tàrídù lásìmọ̀ wàsífàt gbogbo eléyìí òun ni àáfàá ti ń ṣàlàyé ẹ̀ fún wa lọ lẹ́kùnrẹ́rẹ́ kọ́lọ́n kó tó wúlò fún wa ibi tí a ti dọ́gbọ́n gbé tá a ti lè sópọ̀ mọ́ àwọn nǹkan kan tá a ti sọ kọjá tẹ́lẹ̀ òun ni ojú ewé kẹwàá nínú tírà yẹn táàfáà fi sọ nípa àsìmọ́ ìlà ìwàsífàtì a ti ka àwọn àárín òbẹ̀ mo fẹ́ sọ́pọ̀ mọ́ ibi tí wọ́n dé ibi tó ní ṣe pẹ̀lú àlè iman bìlẹ̀yàwómìlà áhìr ní page eleven ṣùgbọ́n àfáà ń ṣàlàyé fún wa nípa pé mùsùlùmí tí ó jẹ́ múmi ní òdodo lábala ó kọ ọlọ́run àti ìròyìn ọlọ́run a gbọ́dọ̀ máa fi ròyìn ọlọ́run gbogbo ọkọ̀ tó bá pé ọkọ̀ tó dáa jù ọkọ̀ tí ò lábàwọ́n ọkọ̀ tí ò lábùkù òun ló kọ ọlọ́run gbogbo ọkọ̀ ọlọ́run ló sì dá bákan náà wọ́n rán èmi àti ẹ ká máa hun ọkọ̀ fọ́lọ̀ kọ́ wa máa pọ́lọ̀ ní alágbádá aná só ní ìsìn pé ibi agbádá tó ìwọ̀rọ̀ lọ́rin tó wa agbádá ọwọ́ alágbádá rẹ̀ tí náà bẹ́ẹ̀ lóde ìtumọ̀ rẹ̀ kọ́ kí á lè túmọ̀ alágbádá aná lárúbáwá wo láàfipá alágbádá aná ní ìsìn ká sọ́ra ká máa tẹ̀ torí pé àwọn Yorùbá gbókọ̀ ọlọ́run ọba kínní kan ni ọba kínní kan ni ọba arínúròde ọba arínúròde lọ́lọ́run èyí ò ní tó ṣe é sí àlùmọ̀ ayé nínú àlùkílàpé ọlọ́run máa ti ń ṣẹlẹ̀ Nàìjíríà ọmọ tó ń ṣẹlẹ̀ Saudi àti Amẹ́ríkà lásìkò kan náà níṣẹ́jú kan náà ṣe tí mọ̀ sọ́yà bí òye ní ìsìn àwọn tá a bá rí pé ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ àwa náà lè tú bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀rí tá a bá ti lè rí pé ó kọ ọlọ́run rè ẹ̀já sọ́ra bínú máa bí àwa náà ká máa pè ẹ máa gbọ́ mi o ká pè ọmọ abó ló ń jẹ kú ọmọ òfin búrẹ́dì two hundred ìjàká naira sẹ́yìn pé kínú rẹ ọmọ ọdún pé ah èmi lẹ̀ ń kíw mo máa jẹun lóòótọ́ ṣùgbọ́n àbùkù ní kéèyàn fi àká tẹ́nì àjẹ búrẹ́dì kíni o two hundred níbi tó láìkì oúnjẹ dé ọmọ òun bí wọ́n ta sáṣẹ́ẹ̀tì mẹ́wàá lórí ẹ̀kọ́ twenty naira sínú ti ẹnu òdùn sí ọmọ ọmọ lásán léwé kìsà ọmọ òwe kìsà lọ lé àná sóyé ọmọ ọ̀lẹ́ran léje egun ẹran sínú rẹ̀ ó dùn ọmọ ọwọ́ bàtà kẹsẹ̀ rẹ̀ ojì ìwọnú sínú rí ó dùn sí kọ́mọ kòrónà láwọn okọ̀ ọ̀rọ̀ inú rí ó lé dùn ṣùgbọ́n kọjá sí wípé ó kọ dáadáa náà fi ń kí ọ wàhálà inú ti ẹnu òdùn jàmáà tó bá wá rí bẹ́ẹ̀ àáfàá aláàgbọ́dọ̀ máa kí ọlọ́run pẹ̀lú ọkọ̀ tí è jẹ sẹ́rà àárín tá a dé yìí jẹ́ ká gbọ́ nǹkan yé sẹ́rà <clears throat> àwọn àáfàá àwọn àbáàtà máa ta àwọn èèyàn jẹ Ismail Asani ó kọ ọlọ́run kan bẹ ó kọ tó wàlẹ́ ọlọ́run ló kọ tó tóbi ẹ má ṣe mistake o wàláì gbogbo ọkọ̀ ọlọ́run ló tóbi ọlọ́run tó wá ní àwọn ọkọ̀ kan tó jẹ́ pé téèyàn bá tó fi pè àdúrà tó máa ń tètè gbà ju àwọn ọkọ̀ míì lọ ara ẹ̀ ni yá hayyu yá kọ̀yù yá hayyu ṣé ẹ mọ̀ pé àáyà tó tóbi jù ní Kùránì mọ́sánjọ́ yẹn náà òun ni kùrù sí yìí kò sáàfà àkàtọ̀ mọ kéwù tí ó takò tán bá ní vas àáyà ẹyọ kan wo ló tóbi jù ní Kùránì kùrù sí yìí ni kò sáàyà tó tóbi tó kùrù sí yìí mọ̀ ṣé bá a sọ yà lóye páyà kan tó wá tóbi tó kùrù sí yìí kò sínú Kùránì mo dẹ̀ sọ́njọ́ yẹn pé tọ́jà kí kùrù sí yìí ò tóbi.

kí ló kọ ọmọ yín o rahman kí ló kọ ọmọ yín kabir kí ló kọ ọmọ yín latif ṣùgbọ́n dáa kọ́ ọjọ́ náà rẹ̀ ọmọ ẹ̀jẹ̀ ẹrú kíni o alrahman ẹrú alatif ẹrú alkabir ṣùgbọ́n èèyàn lè máa jó kọ ọlọ́run tí ò ní sí alif àti láàmú bẹ́ẹ̀ sẹ́yìn pé èèyàn jẹ́ ali aliyu ẹ̀rọ kọ́lọ́ ni alẹ́ aliyu wàlá yahudu ìzùzù mà wàwàlà aliyu láàrin ayọ̀ alifa àti láàmù ókùnkùn kíni o ali àwọn asọ̀mọ̀ ní ali ali ọ̀nà túmọ̀ ali ẹni ńlá èèyàn ńlá èèyàn tó tóbi ọlọ́run wá ni èèyàn lè jẹ́ aliyu ṣùgbọ́n èèyàn ò lè jẹ́ ali aliyu bìlà alif wàlá jẹ́mọ̀ sọ ẹgbọ́n mi yé kẹ́nìkan ni wọ́n jẹ́ làwù ọlọ́run ni àlọ́hù kí gbogbo ọkọ̀ ọlọ́run alọ́ọ̀hù káwá ní ẹyọ alifa lọ́gbẹ́ kí ló kọ rẹ làwù ni kí ló pẹ làwù kí ló pẹ làwù èyàn lè jẹ́ bẹ̀ èyàn lè jẹ́ kí ló kọ hajj ló kọ ni kí ló kọ kọjúm kí ló kọ rẹ kudus kí ló kọ rẹ rọza kí ló kọ rẹ latif kí ló kọ rẹ mọ́mínú abẹ́ àfa mọ́mínì ọlọ́sìn ní àlè mọ́mínú abdul mọ́mìn èyàn lè máa jẹ́ mọ́mìn kí ló kọ rẹ mọ́mìn abu mọ́mìn umu mọ́mìn èèyàn lè bẹ́jẹ̀ ṣùgbọ́n èèyàn lè jẹ́ alimuminu ọlọ́run ní kíni o alimuminu alimuhaiminu alazizu èèyàn lè máa jẹ́ aziz ṣùgbọ́n èèyàn lè jẹ́ kíni o alaziz arókọ ọlọ́run tó tóbi jù ní alahayu alakọyu sẹ́ẹ̀mọ́ àṣírí ọkọ yẹn aga balikisu táwọn àjẹun gbé wá fànàbí ìwà sùlẹ̀mánà nínú súrátù námúlì ṣé ẹ̀ mọ̀kẹ́ gbà tí tí naa náà bi àwọn anjanu e pé talẹ́ni tí ó lọ gbé àga Bílíkísù wá kó tó di pé yóò wà bá mi ní mùsùlùmí kọ́là ìfòrí tó ń mínà lùjí nì ánà á ti kàbí wọ́n ní ètò jẹ́ ọ̀gánú àwọn àjẹnú àjẹnú àjẹnú tó burú bí nǹkan ni ó lè mi ó lọ gbé wá síwájú kó tó ṣẹ́jú kó tó pàdé ó ti pẹ́ jù ẹ̀dẹ̀ máa lọ máa bọ̀ èyí ó ti pẹ́ jù o so ẹ̀rígbà tí kan ló wá ní pé Sulemana ìwọ mọ̀ wọ̀rí ẹ̀yẹ́ ní kíkọ́ búlà ń yẹ fún ẹ̀mí máa kọ́ mi kó o tó dìde níbi ojú kò sí òun kó o tó dìde èmi ti gbére ìyẹn ní ó ti pẹ́ jù ó ní sọ̀rọ̀ èmi kó o tó ṣẹ́jú kó o tó kó o tó lọ gbójú òkè ọ̀ṣẹ́jú báyìí àga ti dé Sulemana sì gbójú òkè gbà tí ègbójú wọlé àga ti dé àfáà wa ibùdó kẹfì ó ní sọ ẹ̀mọ́ tó fi gbé wa yá ayú yá kọjú ó wí ọkàn tó báyìí àgádé ni ya hayu ṣùgbọ́n ẹ má ṣe mistake o imani rẹ̀ ọ̀dà imani tèmi o kí eléégún wà lẹ́ẹ̀kẹ́ èèyàn máa lọ bẹ̀rẹ̀ àbọ̀ràn yẹn kí eléégún ó sì fún mi pankẹ́rẹ́ lọ́rùn tí ò ní bá àfáà ní mi ní àfáà àdílẹ̀ yìí náà gbà ní wa kọjá sí ẹrù pé tẹ́ẹ̀ ló ti jẹ́ ní mo ti bá tẹ́ẹ̀ ló jẹ́ ọmọ lórí àbá àtẹ bá tó kọjá àlàmà tó wú oyin ní ọba tó fún mi mi lọ́rùn mo ní yé ọmọ ìdìbò náà tọ̀ ó ní tẹ́ẹ̀bà ṣe ní ẹsẹ̀ ẹ pé kùrùsí rí yín àbí ẹ pọ́ lọ́run yín kẹ kí ni ah ya ya kọjú wàhálà pọ ẹ̀jẹ̀ lẹ́nu ńgbọ̀ pọ ẹ̀jẹ̀ tán jáde mú jáde mú tán kẹjọ jáde létí ah ẹjọ kó tó máa ṣé mọ́nì tèmi débẹ̀ ṣé ẹ̀mẹ́ tó fẹ́ bú Alì tí sáàdù ọmọ àbíwà kọ́ sí kọ́ tó ní Allahumma salit alayhi kalban ní kìnnà rẹ̀ ìwọ ọlọ́ dẹ̀kánú àwọn ajá rẹ̀ sẹ́ni dẹ̀kánú àwọn kẹ́ni ajá rẹ̀ kìnìún sì jáde láti inú ilẹ̀ ó sì fa ènìyàn yà àwọn èèyàn ti lo ìmánì kọjá ìmánì tó lágbára ó kọ ọlọ́run tó nípa ṣùgbọ́n àfáà káà ló ń fẹ́ fún ọ ní sùn láìlẹ̀ àsánì kí ló fẹ́ fún ó kọ àjẹ̀nà yóò ní ọ̀sẹ̀ pé àríkàríkà yá ìlú àríwá bàbà bá bí ìlú àríkàwú bí kàwú bí ọkọ̀ tí ò ní jọ lárúbáwá yá á ṣé o ti fún mi ní sùn lẹ̀ àsánì ọlọ́run jẹ ọgbọ́n àgùntàn Ísírẹ́lì ìwọ náà tí kó làgùntàn ṣùgbọ́n téèyàn bá gbọ́yé níbi tawhidul asma wa sifat bóòlù ṣe yẹ ká ṣe ó kọ ọlọ́run àáfàá ní ó kọtọ́ lọ́hún bá ń jẹ́ ni àwọn àfìbátà wúlà òwúrọ̀ sólù sallallahu ala asala àbí ntànàbí àsálà bá fi rinlẹ̀ nta máa fi pé ọlọrun nìyẹn mingẹ́rì tẹ̀mùfẹ́lẹ́ wàlà tẹ̀síbíhìn wàlà tẹ̀kìyífín wàlà tààtìlì ó kọ yẹn a gbọ́dọ̀ fi jọ ókò èèyàn pé a ah, ọlọrun ọba tó wà ọba tí máa tọrẹ tí máa náwó tí máa tí máa sàánú káwájú Dangote náà máa tọrẹ àgbígbà àdìsẹ kọ́ lè tí ìkú ọmọ ń tọrẹ àdìsẹ kọ́lá ọrẹ rẹ kò tó zero point zero point zero point zero point zero point zero point zero point zero point one nínú ọrẹ tọlọ nínú gbogbo Ìbàdàn yìí ẹ mọ̀ tí ìmúlùmí kí ni pàṣẹ́ntéèjì àwọn tó ń jẹ́ nuwa àríṣe kọ́lá ok jẹ́ wá sọ pé àwọn tí jẹ́ nuwa àríṣe kọ́lá wọ́n jẹ́ one percent nínú gbogbo ewúrẹ́ mélòó ní jẹ́ ní wa ń ṣe kọ́lá nínú gbogbo ẹja mélòó ní jẹ́ ní owó Dangote nínú gbogbo ẹyẹ tí ń fò sánmà gbogbo àwọn tá a sẹ́ ń sọ ìwàlẹ̀ wọn jẹ́ nú alìkẹ̀rímù ọlọ́run àbí wọ́n jẹ́ alìkẹ̀rímù ọlọ́run ìtẹ́tùnà pé má kọ̀ǹpẹ́ èèyàn pẹ̀lú ọlọ́run ah lágbájá náà láàánú bí ọlọ́run hmm. kátọ́wù ni asọ́gbánú ni èyí máa ń fọ ọlọ́run wé ẹ̀dá rẹ̀ pé lágbájá náà dàbí ọlọ́run rárá o èyí sọ bẹ́ẹ̀ bákan náà àgbọ̀dọ̀ wọn sọ pé bò lọ́lọ́run ṣe àwa rí ká máa rò pé wọ́n sọ pọ́lọ́run rí báyìí ọgbọ́dọ̀ jẹ báyìí ọgbọ́dọ̀ àgbọ̀dọ̀ máa rò bẹ́ẹ̀ tàbí ntọ́lọ́run jẹ́ kálọ́lọ́run jẹ nítorí pé èèyàn náà ti jẹ́ bẹ́ẹ̀ àbí ọlọ́run níròyìn kan kálọ́lọ́run ní n tó kó bá àwọn àṣà ayíra nínú àwọn ikọ̀ tí wọ́n ń pàpè mọ́ra Islam ṣùgbọ́n tá ti ya lọ ọlọ́run lójú ó lóun lójú àwọn wá ní pọ́lọ́run lójú wọ́n bá fẹ́ máa yí ọlọ́run lójú mọ́ sọ pé sórí bí ojú tiwa sọ́lẹ̀ yíjú ṣé dúdú wà ń bẹ̀ ṣé funfun wà ń bẹ̀ sádìẹ̀ ò lójú ṣé mùsù ò lójú ṣé pẹ́pẹ́yẹ ò lójú sójú wá jọra wọn ọlọ́run lójú bó ṣe tọ́ síta ni o ọlọ́run ọlọ́run lẹ́sẹ̀ olóhùn ní gìgísẹ̀ bó ṣe wà náà àdí bó ṣe tọ́ sọ́lọ́run ọlọ́run gbó wà sórí àràrà orí àga rẹ̀ bó ṣe tọ́ sọ́lọ́run sọ́lọ́run wà náà ṣẹ̀ṣà bẹ́ẹ̀ kú ṣe sí àní sọ́wọ́ á gáwọ́ lórí àga ni sọ́wọ́ á fẹ̀yìntì ni ṣé kinní rẹ̀ náà bó ṣe tọ́ sọ́lọ́run a sì gbọ́dọ̀ yípo gbogbo ń tọ́lọ́ ń bá wá lòun ọ̀jẹ́ a gbọ́dọ̀ fi ròyìn ọlọ́run ọlọ́run yé sáhun má fi àwọn ròyìn ọlọ́run sóyé alganiyu lọ́lọ́run kí ni ọlọ́run o ọba ọlọ́rọ̀ alkẹ̀rímù ọba tó lawọ́ lọ́lọ́run ọlọ́run yé sáhun tó ọba ti wá lọ ròyìn ọlọ́run pẹ̀lú àwọn ìròyìn burúkú tó takò ròyìn ẹ̀ ọ̀gbọ́lọ́gbọ́ gidi nìyẹn àáfàá wa ń sàwọn ọ̀rọ̀ kan lọ nínú tá a ṣàlàyé kọjá nípa pé àwọn kan làáfàá ṣe mú àyà sọ́ràtù ṣúrọ̀ àyà kọkànlá wa pé lẹ́yìnsà kàmífìlì ìṣe ń wọ́n wọ́n sẹ́mi ọ̀rọ̀ ìbàṣẹ́ kò sí nǹkan kan tó tún dàbí ọlọ́run o torí pọ́lọ́run lọ́ba ti ń gbọ́ arókọ ọlọ́run ni àṣẹmẹ́rù gbogbo nǹkan ní ń gbọ́ ẹ wọ̀rọ̀ yàwó Aisha rọ̀bí aláàánú nínú sọ́ràtù mùjádàlà tálábìnrin kan káwọ́látù bintu fàálábà tọ́wọ́ bá nàbí wa muhammad sallallahu alayhi wa nípa ọkọ rẹ̀ òun àtànàbí kẹsàn án jọrọ ìyá wáyé ṣàkẹ́ ń gbọ́ kúlúkúlú ó ń gbọ́ bígbà ń kàn ìyá ti gbọ́ láti ọlọ́run dẹ̀ ń sọ ìkalẹ̀ lọ́lọ́run tóbi pọ̀ òun gan tóun yàrá òun kàn fún ànàbí àtòbìnrin yẹn sọ̀rọ̀ kí náà ń sọ òun ọ̀ma ọlọ́run ti wá gbọ́ ọ́ dẹ̀ ilé fi já sí pé ní Islam sẹ́rí <clears throat> gbogbo àwọn èèyàn wa oníṣeoṣeó táwọn náà ń kọ́ sí kiri yó ìlànà tí wọ́n ń lò èsè lànà ọlọ́run ìlànà káfẹ́ ṣàdúrà ká máa pariwo wà láìkè èsè lànà ọlọ́run ìjọ òun lẹ wá sọ ọlọ́run di abití tẹ́wà máa pariwo mọ́ lọ ẹ̀ máa wá pariwo ṣàdúrà àwọn ètò ẹ̀ ní ẹ̀ ṣàdúrà ẹ̀ gbàdúrà làwọn tẹ̀ máa wí àwọn ni wọ́n gba àdúrà mùsùlùmí máa ń ṣàdúrà ní àwọn ìgbàdúrà ẹ ní orúkọ kínní kan olúwa olúwa olúwa ò jẹ́ kí gílóòbù o jẹ́ gílóòbù ọ̀fọ́ o yóò bá máa pariwo mọ́ lọ àwọn mùsùlùmí kan náà ṣe bẹ́ẹ̀ àbí wọ́n máa ṣe bẹ́ẹ̀ ọba lánàá tọ́lọ̀ wọn ò ní jáwọn èèyàn sùn ládùúgbò inú èsè lànà o kámọ̀ jáwọn èèyàn sùn torí pàǹsẹ̀ náà kì í ṣe ibù wọ ìwọ ló nílé ọkọ àtìyàwó gan tọ́ ọba rí pé ìyàwó rẹ òbí ṣe náà bọ́yá ẹ̀sẹ̀ bímọ bọ́yá ara rẹ̀ ọ̀yá bọ́yá orí ń fọ́ bọ́yá gba abẹ́rẹ́ oorun ìwọ sì rẹ̀ ìwọ strong kan fẹ́ ṣe tàjúùdù ọ̀ gbọ́dọ̀ pariwo tó fi á díyàwó rẹ̀ lẹ̀ ọ̀ gbọ́dọ̀ play kùrán kẹsẹ̀ tó fi díyàwó rẹ̀ lẹ̀ wọ́n yẹn ṣe kúrà ní mọ̀bílẹ̀ àmọ́ ṣe fújì nígbà wájẹ́ kúrà ní nǹkan wọ́n lè fi kúrà ní kúrà ẹlòmí tó fẹ́ sùn ọ̀ gbọ́dọ̀ fi díẹ̀ díẹ̀ nìkan lọ́wọ́ ṣé ìtàn sọ́yà bí ó yẹ ní ìsìn ìtí ń jẹ́ ìsìlámù nìyẹn ẹ wá lọ fẹ́ ṣàdúà ẹ fẹ́ ṣe náfìlà òru ẹ fẹ́ ṣàṣà àìdúà jáwọn èèyàn ó súnmọ́ ládùúgbò náà wá lẹ́yìn ẹ fẹ́ mọ̀ bí àwọn kiri yó tọ́sídẹ̀ẹ́ bọ̀júmọ̀ friday lẹ́yìn náà wà gbé microphone sórí mọ́sálásí ìyá rasidi wọ́n mú tẹ́lẹ̀ ra ọlọ́njọ́ máa dáa fún wọn ọjà wọn jọ́ máa lòkè ọlá ọba tó rí gbogbo nǹkan lọ́lọ́run bébè ṣe wà ìkíní ní ṣẹlẹ̀ ní ilé ọ̀dọ̀ ìmọ̀ ìyàwó tọkọ rẹ pé ìmọ̀ kí ní lọ́tọ̀ ẹ̀mí àwọn oníwà lẹ́dà láyé ọjà náà mọ̀ wà ń bó dìjà ni ọ̀rẹ́ wa ti lọ gòmí àbọ̀ nílé àgbà ẹ̀ tí ìdèlé ni ó ní ni wọ́n sáré pé ni <laughs> lọ ó yẹ lọ́dọọdọ wáyé tún farí ọ̀bẹ̀ gidi ọ̀yá wàhálà ìbíjẹ́ náà ìrọ́sì ilẹ̀ ìbíjẹ́ kọ́ wa ọmọ bíi dọ́gba nẹ́tíwọ́ọ̀kì ẹ̀ díẹ̀ díẹ̀ àbọ̀ àyè kíní ta ní ẹ bá nà ń kọ́ kódà ipò èrò náà máa ti gbàgbé ètò mo ti gbàgbé o bá rí ọmọ ibi ọwà kíyàwó ọmọ ọmọ sí o ibi ọwà ń sa wàlẹ́ bó ṣe rí mi ló ṣe kí ni o lórí wọn náà ara ń tá a mọ̀ pé ọlọ́run ní jẹ́ àsẹ̀míà èèyàn lè máa jẹ́ abdul sẹ̀míà albasir èèyàn lè máa jẹ́ kí ni o abdul basir abdul basir arúkọ tá a lè sọ ma ni ara ń táwọn èèyàn wá ń ṣe tí ọ̀dà òun ni al-ilhad fi asma'illahi ta'ala káwọn èèyàn máa takò kọ ọlọ́run ká mọ̀ nígbàgbọ́ òdodo nínú ọkọ̀ ọlọ́run ká sọ pé ntọ́lọ̀ ń jẹ ọlọ́run jẹ bẹ́ẹ̀ ká máa lé ọlọ́run tàbí ká máa fa orúkọ yọ látara orúkọ ọlọ́run ká máa sọ pé òòṣà òòṣà tí ń jẹ́ ọlọ́run ọba abiyi ọba alágbára náà ti yọ ká máa sọ pé òòṣà manata ọlọ́run alimananu ọba aláàánú ọba onírèwú ọba olóore tọ́pọ̀ òun náà ti gbogbo eléyìí ní a gbọ́dọ̀ ta kó kọ ọlọ́run a sì gbọ́dọ̀ fi ó kọ òsàwé ó kọ ta ni ó kọ ọlọ́run sẹ́yìn pé yorùbá náà ní problem sẹ́yìn pé yorùbá Ọbàtálá kí lẹ mọ iṣẹ́ Ọbàtálá wọn ò lóun lọ́wà níbi àkànlẹ́yìn àbí kí náà máa pè Ọ̀rànmíyàn oníṣẹ́ tiẹ̀ Ògún òun lọ́wà ní ìcháàjì rin ìwọ ọlọ́run o tó rin control èmi Ògún màmá control kí ni o irin o àbẹ́rẹ́ pé yorùbá níbi ní burúkú yẹn tẹ́bi jẹ́ kí ìwọ́n tó bá ṣe gbé dráìfà tó ń wa mọ́tò ẹ̀dọ̀ọdún wọn ni ẹ máa ṣe ògùn àjọbọ ẹ̀yin ará géètì ẹ̀yin tọ́lọ̀ ní kẹjá àfa àsúnà lẹ̀ ìbá wọn dá sí àbí wọn bọ́dì sí ọlọ́run ti ń parẹ́ ọlọ́run parẹ́ tán àwọn tàdúgbò wa mùsùlùmí bí ọdún márùn-ún méje sẹ́yìn tí wọ́n ṣe tán máa sọ àǹkárá táwọn àfa àṣe kútúbà mọ́sálásí àrọ̀ mí gbà àwọn tí èkó ṣe sí ògùn náà gbogbo náà tó máa ń kára wọn pa ọjà wọn láwọn ń sóògùn àjọgùn sọpọ́sẹ̀ kan tí náà jó ọjà mùsùlùmù sẹ́ẹ̀rí kan sọ̀gùn àjọba látọ̀dún náà mà tó bá tiẹ̀ ń ṣe ní ìsìn sáwọn yọ inú sùn kan kan báwọn dá sí mọ́ sóyè ní ìsìn gbogbo àwọn olóògùn àjọba ọjọ́ náà iná sẹ́ ẹni tí ọ̀bá wọn dá sí iná jó ṣọ́ọ̀bù ẹ̀ ìtẹ́kù fìtínátà látùsí ìbánà lẹ́dínà dọ́là mọ̀mí ń kọ́ ọ̀sọ̀ àṣẹ ẹ̀yà àbẹ̀rù àdánwò kan wàhálà fìtínátì tọ́jẹ́ pé tó bá ṣẹlẹ̀ kèé sáwọn tó ṣe lọ́hùn nìkan ló ṣe yásí pé tá a bá láwọn tó ń ṣe ti ọ̀dà àwa náà máa kọ̀rẹ́ẹ̀tì wọn torí pé ní ìsìn tá a bá ń ṣe lọ́hùn òjò lè má rọ̀ tójú ọ̀bá rọ̀ gbogbo àlòdì òjò ní rọ̀ oúnjẹ ó ṣe kí o oúnjẹ ọ̀wọ́n tá a bá ń ṣe lọ́hùn wàhálà lè máa ṣẹlẹ̀ lọ́tọ̀ máa ṣẹlẹ̀ lọ́sì ẹni tí ọ̀rá lè ṣe kí ni o ó lè san bẹ́ẹ̀ ọlọ́run máa forí ẹ̀ṣẹ̀ wa jìn wá o ara ń táwọn èèyàn ṣe tí ọ̀dà aláró ọkọ̀ ọlọ́run ní táǹpẹ́ ní wàhádátù lè wùjú alìwùjúùdù wádàtún ìwùjúùdù yẹn a gbọ́dọ̀ sọ́ra nínú àdì ọ̀kan kan tó jẹ́ pé àwọn gulat sufi yìí àwọn aláṣejù náà àwọn onísufi àwọn náà dálẹ̀ kí ni jẹ́ wádàtún ìwùjúùdù òun ni pé wọ́n gbà pé gbogbo nǹkan tí ń bẹ ọ̀kan ṣoṣo ni ara ọ̀kan ṣoṣo yẹn náà lọ́lọ́run wá sápamọ́ sí jẹ́mọ́ ìfarabalẹ̀ sẹ́ẹ̀ lákìdá yẹn o ò lè gbọ́ yé àfi tó o bá ka tíra àwọn oníṣúfì irọ́ fà tó jẹ́ pé àwọn tó ti yàyàkuyà nú wọn gan tó bá rí i pé o ti wà sọ́là pé o ti dé lẹ́vù o ti débi tó ń lọ tó bá bí ọ pé kí ni microphone tí wọ́n ní tó ní microphone o ò tí o ò ṣe kí ni o o ò wà sọ́là ẹ̀ e mọ́ microphone wà lélẹ́yìí eléyìí ṣe microphone wọ́n tó bí ọ Ahmed kí lélẹ́yìí ní microphone ni à. Ah ó tó lè dẹ̀yìn oṣù méjì pé lọ́mọ ṣe bídí àká fún ọlọ lọ́mọ fa ismail asami lọ yàǹjẹ̀ náà ò tí ì fọwọ́ bọ̀ dáadáa tọ́lá sọ ní pé kí lélẹ̀ ọlọ́run ni alhan ó ti mọ ọlọ́run báyìí wọ́n ti púfù ẹ̀ fún ọ nínú tẹ́rìbíyà táwọn náà máa ń ṣe àwọn náà ní the world tẹ́rìbíyà ṣùgbọ́n tẹ́rìbíyà tí wọ́n kí lọ́wọ́ àbẹ́ àdánwò yẹn ni wọ́n ti rí ọ nínú ẹ̀mí pé sórí gbogbo nǹkan ẹ bá jẹ́ pọ̀pọ̀lọ́ lásán ló fi ń sẹ̀sìn yá àwọn rò pé yes yes ó wà reasonable lóòótọ́ o wọ́n wà bí ọ́ pé àfá eh, àdéjọrọ̀ kí gbogbo dání ẹni microphone kí la fi ṣe microphone ẹni irin wà ń bẹ ẹ̀yìn kẹ́ni kan náà wà ń bẹ yes ibo la ti wá irin inú ilẹ̀ yes ta ló nílẹ̀ ọlọ́run yes ta ló rọ̀jò sínú ilẹ̀ tí fi ń múni jáde yes kí wá ní microphone ọlọ́run ìgbà náà ló tó mọ ọlọ́run àkídà tó ń ba àtìlà tán àkídà tó ń ìgbàgbọ́ ọbú tí ọ̀dà ni microphone èé sọ ọlọ́run microphone lélẹ̀ tẹ́ èbó ṣe látara ń tọ́lọ́ ń ṣe kí ni o tó ni fìlà yìí kèé sọ ọlọ́run fìlà ni òwú náà fi wú lóòótọ́ ọlọ́run ló lówùú ṣùgbọ́n òun ló kọ tí ń jẹ́ òwú èsì Allah ṣé ẹ wá ara àwọn tó ní àkídá yìí jẹ́ kí n sọ bí tí ọ̀lọ́ líìdì sí fún ọ farabalẹ̀ o àkídà yẹn ìgbàgbọ́ yẹn ni ó wàá sọ fún ọ pé tọ́ ọ bá gbàgbé gbogbo nǹkan hùwà wọn à ní ìpè lọ́lọ́run kí wọ́n pè hùwà òun ni kí ni ìtumọ̀ òun ni ọlọ́run ni tó o bá ti gbà bẹ́ẹ̀ tí ọkùnrin séwù tó bá sọ fún àwọn gọ̀rọ̀gọ̀rọ̀ yúùl mínà àti báyìí àwọn àgùntàn Israeli tí wọ́n ń tẹ̀lé ọ ń bẹ nínú àwọn bí àwọn jàǹfàríyà àtàwọn mìíràn wọn tó o bá kọ́kọ́ fẹ́ yàwó gbọ́ mi dáadáa o ṣéwù òun ni yóò kọ̀bọ̀ fàlùbáríkà sára ìyàwó rẹ̀ <laughs> ọ̀rọ̀ burúkú òun ẹ̀rìn ọfẹ́ yàwó ní ìsìn tọ́lọ́ bàbá ọ̀sìn kọjá pé fájì ìyàwó rẹ̀ kò ṣe sìnà rí ilé sẹ́wù ni ó dé sí lálẹ́ ẹjọ́ ìyàwó tí ọba tiẹ̀ wá dé sí ilé sẹ́wù tó jẹ́ rẹ ló dé sí tára rẹ ti kó bí nǹkan mi ò gbọ́dọ̀ súnmọ́ pé àìwọ ah, ọlọ́run wà ní súnmọ́ ìyàwó ìlálẹ́ yìí tó láwọn fámìlì mi ò mọ̀ pé lè sẹ́wù ló dé sí ó lè dé sọ́dọ̀ rẹ náà tó bá ti á dijọ́ kejì ó fi sí sẹ́wù lọ o <laughs> tọ́ba ti á ní ṣé wò ṣe sìnà o àbó ṣe sìnà hùwà òun ló fara kan kí ni o hùwà torí pé ṣéwù gan fún rẹ̀ òun ni ìyàwó rẹ̀ náà kí lòun náà o òun ìwọ tó fẹ́ náà ń kọ́ òun ìtí ṣéwù bá ṣe náà ń kọ́ òun tọ́ba tó doyún náà kí lóyún náà fún rẹ̀ òun ìlàdúrà abú tó máa ń ṣe yáwúà yámanláwúà ńlá wà yá máa ńlá ìlà ìlà wà àdúrà bú ni kódà nínú grammar ó wrong wọn èé lo pronoun láìsí kí ni o noun ìwọ níbi tẹ́tí lo pronoun rí kán lo arọ́pò orúkọ láìsí orúkọ ìwọ náà wò arọ́pò orúkọ àwa arórúkọ tí ń rọ́pò ọ sọ pé yá Allah ọ wá ní yá wu àkídà bú ni so wàhálà kìdá yẹn nínú bàbá Mustapha murad wọ́n wá sọ pé wà àti kọ́ọ̀bù hululi láì fi ṣe mí màkùlùkọ́tì ọ̀tẹ̀hádì ibi kúlù dálíkà kúfùrù mọ́kùnrin wọ́n ti wá dáàdì sọ́kà pé gbogbo nǹkan tó lọ ń dá yẹn náà lọ́lọ́run bá ṣe kí ni o lọ́wà lárẹ̀ ìlọ́lọ́run dẹ̀tọ̀ ọlọ́run ti ọlọ́run àti nǹkan yẹn ti itihad ìṣọ̀kan ti wà láàrin wọn nǹkan yẹn náà ti dọ́lọ́run bàbá ní gbogbo ilé ẹ̀ ń bèèrè gbàgbọ́ kú fúrù ní o jẹ́mọ̀ kí làgbé èèyàn ti di kèfèrí èyí ṣe mùsùlùmí òdodo nìyẹn ìyẹn tó wá ń fa nǹkan tán pè ní àkídátù lè hùlù jẹ́mọ̀ kí mo pè àkídátù àlè hùlù láti dé halal sọ ọgbọ́n rí àlè hùlù yìí ṣàlàyé ẹ̀ fún gbogbo nǹkan tí wọ́n máa pè ní àràmù àràmù àràmù lọ́dọ̀ ṣéwù oníṣúfí kì yes ìwọ rí mi tí mo gbé rẹ gajé ìwájú làbúmínà wá wà mí wálé ṣé ó ràzí ní gẹ́gẹ́ àpò léyè wọ̀ wà ní torí pé kèé sọ tí mọ́ àbọ́tí ni kí ni ọtí gangan fún rẹ̀ wúwà ta ló mu ọtí wúwà wá ń ṣe kí ni tọ́ ọba rí tó bá fẹ́ yàwó márùn-ún mẹ́fà ìtumọ̀ òlúùlù ni pé gbogbo nǹkan lẹ̀ tọ́ torí pé gbogbo nǹkan yẹn náà ní kí ni o ọlọ́run á jẹ́mọ́ ẹ̀ gbọ́ mi yé tó o bá rí sẹ́wù tó fẹ́ yàwó márùn tó fẹ́ yàwó sixteen lọ́dọ̀ tiẹ̀ kì í sàràmù tó o bá rí sẹ́wù tó ń fi ọtí irú kan ni wọ́n ń jẹ́ oní ìtàn ká páàtì èèyàn máa la wọ́n ká wúwà mọ́ kí ni la wúwà kí ni pọ́blẹ́mù bẹ́ẹ̀ sóye oge oríkè òkú kan ó fi sàṣejẹ́ wúwà ṣe kí ni ọjẹ́ wúwà kí wúwà náà lè ba àṣẹ kí ni o di wúwà <laughs> sórí tí wọ́n sọ fún ọ yìí ẹ̀yìn wọ́n lọ́wọ́ kí lára àmú ń bẹ́ẹ̀ gbogbo tí wò ó lè ṣe ìmí inú wọn ó lè gé oríkèéríkèé ara èèyàn ìmí inú wọn gbogbo nǹkan tó ò lè ṣe ló lè ṣe torí àkídà tó ti gbàgbọ́ yẹn ọlọ́run láì ní àti ẹ̀ wò kọ́lọ̀kọ́lọ̀ àwọn náà kó ló máa gbogbo wa ṣe. bákan náà bàbá mustapha mọ̀rọ̀ wọ́n ní àlè ìmọ̀rún bìlìmọ̀lá ìkàtì ìjìmọ̀ ńlá a tó gbọ́dọ̀ gba gbogbo mọ̀lẹ́kọ́ ọlọ́run gbọ́ lápapọ̀ gbogbo àwọn mọ̀lẹ́kọ́ ọlọ́run a gbọ́dọ̀ ṣe kí ni o a gbọ́dọ̀ gbà wọ́n gbọ́ lápapọ̀ gbígbà wọ́n gbọ́ lápapọ̀ tá à ń sọ yìí òun ni ká kọ́ gbà pé ọlọ́run ní àwọn ẹ̀dá kan tá a lè fojú rí wọn láyé ń bì sẹ́ẹ̀rẹ́ bá fojú rí mọ̀lẹ́kà ọlọ́run ṣàánú o ní tó súnmọ́ ni pẹ́ ni ẹ fẹ́ kú jọ náà bí ọba ti fojú rí mọ̀lẹ́kà láwòrán mọ̀lẹ́kà wà lọ́wọ́ àlà èèyàn fẹ́ kú jọ náà tóra àwọn mẹ̀lẹ́kà ẹ̀dá kan ni wọ́n lọ́tọ̀ ẹ̀dá kan ni wọ́n ìmí inú wọn ó lè níyẹ five hundred nínú àwọn mẹ̀lẹ́kà tẹ̀wé yẹn òlí àdínẹ́hà ṣé wọ́n láwọn mẹ̀lẹ́kà tá à ń sọ ìlú ìsìn téèyàn bá mọ irú èèyàn wo ni wọ́n kò ní yé èèyàn tó léèyàn ọmọ rò yín gbà ah, kí ni ìtumọ̀ tá a fà yé sọ báyìí ní ìsìn ṣé tó sọ ní pé àwọn ẹ̀dá kan tó ń bẹ tá a lè fojú bẹ́ẹ̀ ni bá a sọ wà ní mọ́sálásí mọ̀lẹ́kà wà pẹ̀lú wa báyìí èmi ọ̀dá òtù ẹ̀ mọ̀lẹ́kà ń bẹ mọ́sálásí wa yìí tó ti wà ní àbí tọ́lọ́run là ń sọ yìí mọ̀lẹ́kà ò jókòó pẹ̀lú wa gbogbo wa ìsìlẹ̀ wọ́n mọ̀ ṣàdúrà fún wa ṣùgbọ́n àlè fojú rí ẹ òun àmọ́ ní rọ̀wàníyà pé rọ̀wàníyà kan wá bó rọ̀wàníyà wo ni wọ́n bá ń jẹun lọ́wọ́ bọ̀ kí ó sì mọ̀lẹ́kà mọ̀lẹ́kà máa kọ́yàn lọ́wọ́ wọn a máa ràn yàn lọ́wọ́ kódà tá bá fẹ́ sùn mọ̀lẹ́kà méjì wọ́n yàn ti wà tí ẹ tí mọ̀ bá aṣọ ìkálùkù wa lánímọ̀ lè káàtọ̀ lọ́ni ká máa sọ wa bí bẹ́ẹ̀ kọ́ ni àìmọye kòkòrò tí ọba ti kó sí amú kó sí alẹ́ nu táàtì dẹnu lè gbá wa fẹ́ sùn àwọn mọ̀lẹ́ká yìí á bá wọn pọ̀ àwọn tọ́lọ̀ ń bá jẹ́ amó kọ wọn bíi jìbìrì ìlú bíi ìsọ̀rọ̀fílù bíi mọ́lákùlì mọ́ọ̀tì sótìyé á gbà wọn gbọ́ bọ́lọ́ sí jẹ́ amó kọ wọn àwọn ìròyìn wọn á gbà bẹ́ẹ̀ mọ̀lẹ́ká àwọn èè jẹun wọn èè fẹ́yàwó wọn èè mumi wọn èè sùn àwọn máa ṣe tọ́lọ́run ní gbogbo ìgbà òun ni sóyà àbí òye gbogbo eléyìí a gbọ́dọ̀ gbọ́yé nípa àwọn màláìkà pé bọ́lọ̀ ti dá àwọn màláìkà o ẹ̀dá kan ni wọ́n tó special àwọn màláìkà dẹ̀rẹ̀ ọlọ́run dá wọn láti bí ẹ̀gbin ṣé ẹ̀mọ̀ pẹ́mi àti yí ibi ẹ̀gbin ọlọ́run ṣe kí ni o ló ti dá wa àtàrà àtọ̀ ṣùgbọ́n bàbá bàbá wa ọ̀dà látara yìí ló jẹ́ pé àwa náà ìgbà mí nínú Kùránì ọlọ́run lòun dá wa láti bí èèpẹ̀ ìgbà míì yóò lòun dá wa láti bí kíni o àtọ̀ méjèèjì náà ló correct ṣùgbọ́n àwọn mẹ̀lẹ́kà ìmọ̀lẹ́ lọ́lọ́run wá sí kíni o òun ló fi dáhùn bákan náà àáfà láwọn mẹ̀lẹ́kà láàrúsọ fún nàbìlú kó rọ̀ wà láwùjọ fà mẹ̀lẹ́kà sọ ọkùnrin wọ́n èsì ìsobe jàmẹ́ ẹ̀mẹ́jà ṣe mistake tó ráwọn kan rò pé ká tù pé gbà tá àti àwa ń wọ́n bá pe mọ̀lẹ́kà páwọn lọ́mọ obìnrin ọlọ́run mọ̀lẹ́kà èso ọmọbìnrin ọlọ́run mọ̀lẹ́kà èso kí ni wọ́n èé ṣe ọmọbìnrin ọlọ́run agbọ́nà gbòye a ní máa ròyìn wọn pẹ̀lú ọkàn ìyàbò mi àwọn mọ̀lẹ́kà sì rí láyà súnà lọ àmọ́ àmọ̀rọ́wọ́ wáyé fún àlùna náà yòó ìtọ́lọ́ọ̀bá ní kí wọ́n ṣe òun náà máa ṣe wọ́n èsì ìyàpá àṣẹ ọlọ́run àáfà aláàbò wa lọ nígbàgbọ́ sí alukutubu nìyíláyíyà alimunazala jẹmìíràn gbogbo àwọn tí àtọ́lọ́ ń sọ̀kalẹ̀ nínú kùránì tàwórẹ́tà ìnjílà zàbúrà gbogbo àwọn tíra yẹn á nígbàgbọ́ òdodo sí wọn tẹ́nìkan ọ̀bá lọ nígbàgbọ́ òdodo sí àwọn tíra èyí tọ́lọ̀ ọba àlekè ọlá tó ìmánì onítọ̀ ní problem ìmánì onítọ̀ ó ṣe kí ni o ó ní problem sẹ́rẹ́mì àti ẹgbẹ́jà wa náà ṣe mistake àwa gba Ìnjílà gbọ́ tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fánàbí wa Ìsá ṣùgbọ́n báìbù tó wà lọ́wọ́ wọn ní ìsìn èyí tó bá jẹ́ ọ̀rọ̀ ọlọ́run níbẹ̀ aṣekíni o aṣekíni jẹ̀mọ́ àgbàgbọ́ ṣùgbọ́n àwọn ọba Dáfídì ọwá ní kọ́mọ́mọ́gé náà wà kóhùn ó lè bá àfi yẹ́ ooru sọ̀rọ̀ ọlọ́run o ẹ̀ dá mi atọ kíní kan àtọ́lọ́run wá jà ọwọ́ àwọn èèyàn ọlọ́run sọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìn o nígbà ọlọ́run wá dá kíní kan tán ọwọ́ akábàámọ̀ ó rí gírẹ́ẹ̀tì ọ̀rọ̀ náà o bíbélì èèyàn gbé lọ́wọ́ ṣùgbọ́n ọlọ́run náà o ọ̀kan ṣoṣo kúlì húwà lọ́wọ́ àwọn ọ̀rọ̀ ọlọ́run tó wà ń bẹ àwọn àgbà ṣùgbọ́n ìdílà gangan original tí èyí ṣe báyìí tí wọ́n ti tọ́ ẹgbẹ́ ó gbọ́bí fifty different versions tó wà láyé ní ìsìn ìjìnlẹ̀ ẹyọ kan ìjìnlẹ̀ original tó lọ́n sọ̀kalẹ̀ á o àgbàgbọ́ á a wà gbà pé wà á nàlù Qur'an al-Majid afdaluha a gbà pé Kùránì ló lóore gbogbo àwọn tíra yẹn lọ Kùránì ló lóore kíni lọ o gbogbo àwọn tíra lọ a gbà yẹn gbọ́ a gbà pé gbogbo àwọn nǹkan tó ṣáájú Kùránì àwọn nǹkan kan bẹ́ẹ̀ tó já sí wípé kíni o wọ́n ti yí wọ́n ti yí àwọn nǹkan kan nínú àwọn tíra tó ṣáájú kéde túmọ̀ pé wọ́n ti yí wọ́n ti tọwọ́ bọ̀ lójú ọ̀rọ̀ ọlọ́run wà ń bẹ̀ ọ̀rọ̀ pọ́ọ̀lù wà ń bẹ̀ ọ̀rọ̀ àwọn àpòsù wà ń bẹ̀ ṣùgbọ́n kúránì nìkan òun nìwé ẹyọ kan tó wà ní gbogbo ayé tó sí pé láti a to z ọ̀rọ̀ ta ni jẹ̀mọ́ o Allah a sì gbà pé ọ̀rọ̀ ọlọ́run ní kúránì àtàrà fíẹ̀ àti túmọ̀ rẹ̀ kùránì èsèdá ọlọ́run jọ̀mọ́ ẹ̀já gbà ní tí mo dé yìí o alukur'an kàlámù lọ́ọ́yì gbẹ́rù màlúù sẹ́ẹ̀rí kùránì ọ̀rọ̀ ọlọ́run ni kìí ṣe ẹ̀dá ọlọ́run kí ló fa ń tà ń sọ yìí ni wípé àwọn mọ̀ọ́tẹ́zílà à ń pa àwọn kan ní mọ̀ọ́tẹ́zílà sẹ́ẹ̀rí àwọn mọ̀ọ́tẹ́zílà lẹ́yìn ìgbà táwọn nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó kú tán òun làwọn mọ̀tẹ́sílà tó bẹ̀rẹ̀ ọ̀gá àwọn sì lè jẹ́ wá sílù gbóná àtọ̀ sẹ́rà àwọn mọ̀tẹ́sílà èèyàn gbúgbà yẹn àwọn náà ń kara wọn kó mùsùlùmí ṣùgbọ́n wọ́n ṣe mùsùlùmí òdodo àwọn náà dá bídíà alqawlu bi anna al-Qur'an makhlūqun àwọn náà dá alẹ́gbẹ́ ni wọ́n lè sọ̀rọ̀ ọlọ́run pẹ́dà ọlọ́run kódà ẹ má tí sọ wẹ́rẹ́ tẹ̀ ń wò yìí wọ́n jẹ́ àìmọye Ahmed bùnà ambali wọ́n sì nà nítorí ẹ̀ nínú Ramadan wọ́n ní kó tó jáwẹ̀ ó o èsì ẹ̀dá ọ̀rọ̀ ọlọ́run ní o ẹ jẹ́ kí n sọ secret tá a bá sọ pé kúránì ẹ̀dá ọlọ́run ni ẹ̀dá máa ń gbó there will be a time tẹ́lẹ̀ ó ti di old school bàbá ti darúgbó bàbá ti ń jahàn pé kùsọ́kùsọ kùránì ń sọ ayé ìjọ ni kùránì ṣe kí ni o lọ relevant ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ni ẹ wú ọ̀rọ̀ ẹlòmíràn ẹ mà àrístótù àbí ẹ gbá àrístótù rí ó wà á bá máa kọ́ tíọ́rì àrístótù ní sociology physiology philosophy wọ́n àmọ́ páàlì stótù ó ti wáyé ṣáájú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sẹ́gbọ́n tí mò ń sọ Aristotle táwọn kan èmi ní Mr Aristotle èmi Professor Aristotle Aristotle ọ̀daràn kan tọ́ọ̀gì kan kèfèrí kan ni ṣáájú ànábì wa Muhammad sọ̀rọ̀ ṣùgbọ́n Aristotle yẹn ọlọ́pọlọ wọn bá ọláwọn ọ̀rọ̀ kan tó sọ tó jọ mọ́rọ̀ kí ni ọ̀rọ̀ wọ́n ń kóòtì àrístótù ní philosophy wọ́n ń kóòtì àrístótù wọ́n ń kóòtì báyìí ní psychology wọ́n máa kóòtì àrístótù ní sociology àtàwọn social sciences kódà àwọn kan tárístótù bá sọ̀rọ̀ tọ́lọ́ bá sọ̀rọ̀ ọ̀rọ̀ àrístótù wọn kò gbọ́lá fún ìjọ̀rọ̀ ọlọ́run sẹ́yìn àrístótù ti kú àbí ò tí ó ti jẹrà yìí nínú àrístótù ní ìsìn tipẹ́tipẹ́ ẹwà wá lụọ bọ́ ṣe ń lo ọ̀rọ̀ àrísítótùdé èèyàn lásán ní wo tí èso ọlọ́run ṣe àgírí àbẹ́ àgírí tá a bá wá sọ pọ́rọ̀ ọlọ́run rẹ́lífáǹtì nìṣẹ́ ọba làákà ìmọ̀ àbí ọba làákà ìmọ̀ torí ẹni tí èso ọlọ́run kẹtọ́ jẹ́dọ̀ ọlọ́run a sì sọ báyìí àrísítótù kèfèrè ọ̀tá tá a bá sọ fẹ́ ní kùránì tó bá dà ní kan ọ̀rọ̀ ọlọ́run akẹ́sọ̀ pé ẹ̀dọ́ ọlọ́run ni ó ti sú ti ó ti darúgbó aláwọ̀ òní bẹ́ẹ̀ ìtawọ̀ ó gbà ní pé ní ọ̀rọ̀ ọlọ́run kìí ṣe ẹ̀dá àtàwọn àlàyé tá a fà ṣe lórí ẹ̀ lẹ́yìn ẹ̀ ni pé alẹ́ náà tó gbogbo àwọn ànábì ọlọ́run àtàwọn òjíṣẹ́ ọlọ́run á gbà wọ́n gbọ́ sẹ́ẹ̀rí bí táwọn kiri yóò tán ti fẹ́ẹ̀lì nìyẹn èmi àti yín náà tó gbọdọ̀ fẹ́ẹ̀lì èmi gba Jésù gbọ́ gẹ́gẹ́ bí ẹrú ọlọ́run àtòjíṣẹ́ ọlọ́run kìí ṣe gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run àti kéde ooru àtọlọ́run bó ṣe gbọ́dọ̀ rí lẹ́gbẹ̀ẹ́ wa lánàá fàríkù báyìí náà àhàdé ìlú ṣèlú àwọn èso òpin yà láàrin àwọn ànábì ọlọ́run mo gba Mósè gbọ́ mo gba Ábúráhámù gbọ́ ẹ̀yin Christians lẹ́ni problem ẹ̀yin lẹ́yìn ọgbà ànábì wa Muhammad gbọ́ sallallahu alaihi wasallam àwọn àgbà Jésù gbọ́ tani ọ̀wà rìgírẹ́tì wájú ọlọ́run ẹ̀yin lẹ́ rìgírẹ́tì wàláì Christian ọ̀dà mi lójú lọ́dọ̀ ọlọ́run Awólọ́wọ̀ ti kú ní ìsìn ó ti ń rìgírẹ́tì lọ́sàárẹ̀ Nnamdi Azikiwe ó kú sórí kèfèrè táìsó láàrin tó ní ọ̀sán náà ó ti kú sórí ìkèdè ìyàwó Awólọ́wọ̀ tó kú láìpẹ́ hiv Awólọ́wọ̀ ó tó fẹ́fẹ́ wéèsì owó Nàìjíríà ó kú sí kèfèrè mọ́tà káfíra gbogbo àwọn eléyìí ní ìsìn àwọn ti ródòdó ṣùgbọ́n wọn lè padà wà lé ayé wọn rọ́gbì òjì ẹ̀rọ làálí àmọ́lù sọ̀rọ̀ lẹ́ àti ìmọ̀ tààrà wọ́n máa bẹ lọ́nà bí wọ́n lọ́wọ́ wájà ẹ mọ́jà wo ṣe bí kèfèrí o àwa gba Jésù gbọ́ adẹ̀bà náà bí wa Muhammadu gbọ́ àwa gba gbogbo ànábì ọ̀rọ̀ ọ̀gbọ́n látòrí ànábì wa Ádámà náà wù dé lórí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wà á nàrú afdọ́lù mímọ́sì wà á rú mínà lè bá ṣáàrì àwa tó gbà táwọn ànábí ọlọ́run náà lóore gbogbo ẹ̀dá yòókù lọ torí náà kẹ́nìkan ọmọ wa kọ̀ bí ààrẹ tó ń pẹ̀lú ànábì ọlọ́run kẹ́nìkan máa a séwù pẹ̀lú ànábì ọlọ́run kẹ́nìkan máa kọ̀m̀píà pòfẹ́sọ̀ ní pòfẹ́sọ̀ wọlé sóyìnká tàbíjẹ́ wọlé sóyìnká wọlé sóyìnká lẹ́gbẹ̀ẹ́ ta ni ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta ń nà ọmọ wa ti ṣe láìláìláìlá tí ò tún gbédè láìláì ó lórí wọlé sóyìnká lọ́wájú ọlọ́run ìbáàjẹ́ mẹ́rítọ́ pòfẹ́sọ̀ torí kèfèrí ni mùsùlùmí lọ́mọ tiwa jẹ́mọ̀ sí tàǹsọ yà bí òye àwọn ànábí ọlọ́run wọ́n ń lo orí gbogbo ẹ̀dá yòókù lọ ẹ ń bá wá rò pé ẹ̀dá kan tó lóore dànù bí ọlọ́run lọ fàkọ̀lì káfara èmi kí mo sọ bẹ́ẹ̀ òta ló sọ bẹ́ẹ̀ jẹ́mọ̀ bàbá Mustapha mọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí náà kúrà ní àti kí ni o adé yìí arábí àwọn amadíà wọn ti forí gbàgbọ́ amadé àṣekíni wọn kò rí gbá torí pé lọ́dọ̀ wọn ìlú ìlú wọn sọ pé lọ́la àwọn ẹni pé wọ́n parọ́ máwọn ni o Gulam Ahmed ẹ̀rí tó máa ń ṣe program ramadan àwa níjọ amadíyà àwọn lẹ́yìn Gulam Ahmed àwọn aláti tó sùlámù ṣe yàrá àdídìdì rẹ̀ à ń sàwọn eléyìí ẹ̀yin lẹ́wà tó àbẹ́wà sùlámù jẹ́ ẹ sọ pé a wà níjọ Ahmadiyya ọmọ lẹ́yìn anabi Muhammad ẹ wá lọ́mọ lẹ́yìn Gulam Ahmad ẹ̀yin nígbà pé ẹ tẹ̀ lánàá bíi Gulam Ahmad lẹ́sẹ̀ kí ni o lẹ́tẹ̀lé ẹlẹ́yàwó àánú Ahmadiyya oorun mọ̀ láwà nù wọn ṣòkòtò mí fò òkè nù wọn èyí ò torí ẹ̀sọ́ wọn di mùsùlùmí gidi lọ́dọ̀ Ọlọ́run ẹ ń bá ti lè rò pé Gulam Ahmad ọ̀dà àjànàbí wa Muhammad sallam lọ àbọ̀dájú sàábé gan lọ àbọ̀wádà àjànàbí ọlọ́run lọ kẹfẹ́rí ni fakọ̀lì káfà wàá mọ̀ òmò sọ fúùd àwọn mọ̀ òsùn fúùd bí kúlì kàmáàlè báṣàrì wàmùnà zàwùnà àkúlì nákọ́sí báṣàrì àádọ́gbà páwọn ànàbí ọlọ́run wọ́n gba ìròyìn pẹ̀lú gbogbo tó bá ti pé nínú ìròyìn kíni o nínú ìròyìn abara nínú ìròyìn kí la pé o ìròyìn abara gbogbo tó bá ti lè pé nínú ìròyìn àwọn ànábì ọlọ́run náà ni jẹ́mọ́ ẹ̀ gbọ́ mi o ká sọ pé èèyàn ń sòdodo kò sẹ́ni tó lè sòdodo bí àwọn ànábì ọlọ́run ká sọ pé wọ́n èèyàn dá kò sẹ́ni tí wà rẹ̀ dá tó wà ànábì ọlọ́run ẹkú ẹjọ́ rírò ká sọ wípé ẹnìkan òun lẹni tó já sí wípé ó lè sin lọ́ọ̀dù àwọn náà lè sin lọ́ọ̀dù ká sọ pé nìkan lọ lawọ́ tí èé sáwọn jù àwọn náà lawọ́ jù ká sọ pé nìkan òun ló lè ṣàìsàn àdúrà jù àwọn ni gbogbo òròyìn tó dáa jù ta ló ní jẹ̀mọ́ o àwọn ànábì Ọlọ́run ká léèyàn lámàá náà kìí so ń jàǹbá tó o bá kówó sẹ́mi lọ èmi lé náà lóòótọ́ mo lè dá padà fún ọ ṣùgbọ́n ànábì Ọlọ́run náà ọgbọ́n tó sọ yìí tọ ọba bá ní kémi ọ̀bọ̀ chájì fóònù èèyàn máa yẹ text message ẹ wò bá ní kí n bọ́ fi ayọ́ ọ̀nà pamọ́ èèyàn fi lọ ákáṣífì rẹ̀ ọwọ́ ákáṣífì rẹ̀ kan mo fi lọ àwọn ọlọ́run lámà náà pọ̀ gbogbo rẹ̀ náà ni àwa ọlọ́run wá fọ̀ wọ́n mọ́ kúrò gbogbo tí máa bẹ jẹ́mọ̀ sẹ́rí a máa ń ṣe mistake wà láìpẹ́ tẹ́lẹ̀ ẹ má ṣe mistake o ẹ fi èèyàn sípò èèyàn kí mo ní ká ṣe ṣe rígbà ní àmọ́ ń tara wá jẹ tí wàá sọ́dọ̀ lọ́wọ́ àfà irú stars irú nàkì irú masul irú amir irú sheikh irú alhaj irú alhaja náà tara rẹ jẹ èmi àtàbùnmí náà fẹ́ da bísínẹ́sì papọ̀ àwa mẹ́jẹ̀ ní ìpínlẹ̀ àlèṣe ara o súnà kan o ẹ̀wọ́ èèyàn tí wọ́n bá ń jẹ́ lẹ́rìí èmi gbé one million kalẹ̀ àbúmínà gbé one million kalẹ̀ ẹ̀wọ́ ẹlẹ́rìí tí wọ́n jẹ́rìí sí tá a bá fẹ́ ní profit bó láṣẹ máa pín a máa pín ní fifty fifty àdúgbò ẹ̀kọ́ èmi ni màá máa ṣe business èmi ọ̀ máa mú sixty àwọn máa mú forty agbọ́dọ̀ lẹ́lẹ́rìí aláì ah, ọ̀sáàsù ah, lè ṣe jàǹbá yìí màá máa wẹ́lẹ́rìí ara ọ̀sáàsù èèyàn ní o owó lè yan lójú ńjọ́ kan o ṣé ẹ sọ ọmọ ìyá rẹ ẹ fẹ́ yára yín ní nǹkan ìtọ́wọ́ àwọn sọ́ràtù lè kọ́ra ni pé ẹ ẹlẹ́rìí mélòó ẹlẹ́rìí méjì ọba ṣẹlẹ̀ àwọn ẹgbẹ́ ṣẹlẹ̀ àwọn ṣẹlẹ̀ àtúngbè mi wà fàyínà bá bá àbọ̀ àdìlẹ̀dì ẹwọ́ bọ́lọ̀ sí pé wa standard gan ni pé ẹ wá kí ni o ẹlẹ́rìí méjì kò ní di pé jíjẹ́ òun ẹ̀yà mi lówó ta lọ́wọ́ àmẹ́ ìjọ náà ẹlẹ́rìí méjì ọwọ́ àmẹ́ ìgbà wà láì mọ̀ wà ń bẹ̀ mọ sáìn gan jọ náà ṣùgbọ́n gbà míì kíró àfa àbáàsì bí ẹ̀kọ́ láàfin gé ustaz ẹ̀sùn orí fàtà sàkánná ẹlọ́wọ́ ẹlẹ́rìí méjì wà nígbà ó ti burú fún mi Eh, àbá àlọ́ àbúlá ẹ̀ náà bá yín jẹ́lẹ́ rí ṣé ẹgbẹ́ àfọ́ feel bad yẹ àlọ́ five thousand five thousand àbí ṣé eh, mo ní five hundred lọ́dọ̀ ẹ̀wẹ́lẹ́ rí méjì wá five hundred star five hundred ṣé ẹgbẹ́ yóò feel bad wà lẹ́sẹ̀ rí àníkọ́ wẹ́rẹ́ rí ṣùgbọ́n jọ́ mi èèyàn a máa tọ́ láti ah, five hundred lórí àfa ah, ọlọ́ wà láì bóyá àfa àtẹ̀wé àìsàn sáláàdì wọn ni ò tí ì kí wọ́n bá ẹ̀ àfọ́ ọ̀sán wọ̀nyí. ọlọ́run ẹni tẹ́nìkan bá wá trọ́ọ̀sì ẹ tó yọ ọ ní dúkìá tí ọ̀wá ẹlẹ́rìí ìwọ náà dá padà o kọ́ wá bẹ̀rù ajẹ́pẹ̀bi tí ọ̀bá tẹ́lẹ̀rì ó kéde o ìbẹ̀rù fáyíyà tákì láhá rọ̀bà wù àṣewọ́n a yá ní nǹkan tá bẹ̀rù ọlọ́run rẹ o tó wù o wù ọ́ parọ́ yọ ní fóònù ní fóònù tó bá wù ọ́ sọ pé kọ̀ yọ ní láptọ́ọ̀bù tó bá wù ọ́ sọ pé kọ̀ yọ ní owó tó bá wù ọ́ sọ pé kọ̀ yọ ní gàrí tó bá wù ọ́ sọ pé kọ̀ yọ lápò ráìsì o sẹ́ni pé ṣẹ̀rí àgbẹ̀ nǹkan méjì wà báyìí ń sẹ́ mùsùlùmí ọ̀wà abẹ́rù ọlọ́run lórí ẹ̀ ṣùgbọ́n mẹ́nìyàn àlèébú àwọn ẹ̀dẹ́ bá wọn ibi àti lọ́gbà nìyẹn sẹ́wọ́n àwọn ànábì ọlọ́run ọlọ́run làwọn ibi àlèébú ara àlèébú ọmọnìyàn ni pé ẹni tẹ́ ẹ̀spẹ́ẹ̀tì kó jiyàn wà lẹ́yìn ọba jiyàn wàhálà ìdàlá láì bọ́bọ́ náà búra kò rí bẹ́ẹ̀ ẹ̀rí ìyàwó àtọkọ ìyàwó tẹ́ ẹ̀fẹ́ wàhálà tí ìyàwó fún ẹba yìí jìyàn ọkọ tí ọmọ ní owó tó ọyá ni òtò bá ó sì mọ̀ pé ó ní ní oṣù kan ní òfin ìyàwó lówó tèmi mọ̀ bá yín kọ́ ìjọ alákọ̀ọ́kọ́ èmi àtàwọn ọmọ túnṣe wọn sì lánàá ìjọ ẹlẹ́ẹ̀kejì ajímọ̀bí wa sọ sálárì tán ọ̀dẹ̀ <laughs> wọ́n bá ti gé ìjọ alákọ̀ọ́kọ́ ọjọ́ three forty ìjọ ọjọ́ four twenty ẹlẹ́kẹta lẹ́ni kí fún ẹ ní seven owó òwe ní sùkúù nígbà ilé àsáàsì owó jẹ́ twenty seven thousand naira àbá àbí gba sixty thousand ní o sálárì ó ti fọ̀ràn àsìbí ni o ibòmí ó sì mọ̀ lẹ́nu owó tí mo jẹ́ ti tó bẹ̀ àbọ̀ wà náà ẹlẹ́yìn ẹlẹ́wọ̀n àwọn aṣọ fún àbò tẹ́lẹ́lẹ́rì rẹ̀ gbà náà àbá àmọ́ kò mọ̀ òun jẹ́ tó bẹ́ẹ̀ ó sì dènà ní ti jẹ́ èèyàn a kò tí ì yọ ní ti ṣe kí ni o èèyàn nu máa fààyè èèyàn sípò kí ni o èèyàn tó bá fi lé mọ́kọ àtìyàwó tán jiyàn láàrin ara wọn lórí owó kò sẹ́ni tí ò lè bọ́ jiyàn tọba ti awẹ́lẹ́rì ẹlẹ́rìí ọ̀gẹ́rì tọba ti arẹ́lẹ́rì ìwọ tí wọ́n wẹ́lẹ́rì ìwọ náà wá ṣe kí ni o pẹ̀lú ọlọ́run ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run wà láì wọn lè ṣe bẹ́ẹ̀ ká máa bá ìjẹ́ lórí òdodo ló ṣe bẹ́ẹ̀ jàǹbá èèyàn máa ṣe jàǹbá o ìmáàmù tẹni ọmọ kí ni mọ́sálásí owó tẹ̀ dá fowó jẹnẹrétọ̀ jẹ́mọ̀ owó pẹtrol ẹ̀ dáhùn ìmáàmù ó sì máa kó náà àáfàá kan jẹ tá àjọ àjọ tí kìí sùkúù kan rí wàláì àáfàá yẹn ẹ̀mí àdéhùn àdéhùn àdéhùn àdéhùn àdéhùn yóò tó pè mí lórí fóònù mi nígbà òun ó resign mo ní mọ́ resign sórí tó bẹ̀rẹ̀ wọ́n fẹ́ provoke ẹni tó o bá resign nǹkan ó bàjẹ́ àáfàá yẹn graduate graduate university very sound brother lesson gan sound ọ̀dọ́ dáadáa ni àáfàá tọrọ òun ló wá òun ló wá take control ọ̀rọ̀ mọ́sálásí wọn gbogbo àwọn committee wọn kó o mọ́sálásí mú àáfàá yẹn sá lo ikima bíi kọ́ mọ́sálásí yóò tètè mọ́sálásí yóò tàn jẹnẹrétọ̀ yóò gbọ́ owó petrol owó petrol lásán gan ó ní tí máa ń ṣẹ́kù lọ́sẹ̀ àmọ́ ilé four thousand thousand gbà hàn àwọn mọ́sálásí tó já sí pé kí ni o tó já sí pé yóò máa pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n tún gbowó lọ́sàn-án lọ́jà gbogbo ẹ̀ mọ́ra wọn olóhùn sáà ń fura pé ogun àwọn tó wà mẹ́tẹ̀lẹ̀ wọn ń kówó ìjẹ díẹ̀ díẹ̀ tó fi ráyè wọnú kọmitì mọ́sálásí ṣe ẹ̀wọ́n ní pẹ́lẹ́ tó fi di sẹ́kítírì òun ní bá wọn kọ owó òun náà ní sẹ́kítírì òun ní fi ń ṣe ẹ̀kọ́ jẹ́ trọ́ọ̀sì ẹ̀ yá àwọn give account fún ọmọdé láti pé owó petrol tá a gbà lọ́sẹ̀ kínní ọjẹ́ seven two ara petrol twenty litres ọjẹ́ kínní kan owó petrol yẹ kù ní ọ̀sẹ̀ kínní ọjẹ́ three thousand nine hundred ọ̀sẹ̀ kejì two thousand four ọ̀sẹ̀ kẹta yọkọ̀ kíbe yìí owó ojú ìwé ní alájí rasidi owó tó san jẹ́ twenty thousand alájí rasida wọ́n san kínní yọ̀sà gífẹ̀ owó yẹn sàn lélẹ̀ àwọn bàbá tán kówó jẹ tẹ́lẹ̀ wọ́n ṣe kí ni o wọn àlówó kó jẹ ẹ mọ fún mẹ́tọ́nà àgbà yẹn wọn àlọ́ mọ bá àfa ni àfa afẹ́yà seven thousand owó ní sọ́lá owó lé ọlọ́run kù á dà padà pẹ̀lú àṣẹ ó wà lóko wọn ò fẹ́ sẹ àbàbà àgbàlagbà ìmí òtòdé àbá two five làwọn fẹ́ yá ń gbé owó sọ́lá àwọn sàlàyé fún wọn àsìwọ́njọ́ ẹmọ́lú àwọn èèyàn wọ́n rán sí ọlọ́run lè mọ̀fà àwọn èèyàn ń sanra mọ́sálásí rú ó nìkan wọ́n ti ayẹ́fẹ́ ìyàwó ní lásán ó lóun wá rò wọ́n pariwo ta ọ pè mí pé àdúgbò wọn fẹ́ kàlẹ́ sáyẹn ó tó wọn bá sì lọ́wọ́ ìyá wọn wọ́n làwọn tóbi òun tó pé àwọn àwọn àwọn tẹ́sì àfáwò ni táwọn bá tẹ́sì ẹni ó wọn lásìkò òde ó ti náwó wọ́n kẹ́ kà ní òwe fáwọn ni owó kílò òun ná sí òun tó òun jẹ owó mọ́tàlásí lè òun bá yín kó ó ní bọ̀ọ̀dá ọba dìbí pé o òun fẹ́ẹ̀ ní pé wọ́n fẹ́ẹ̀ ní máa fóun létí gan kí ni wàhálà àti yé gan sọ́jọ́ owó báyọ̀ tó fámìlì yìí ni ṣèbó wọlé ọlọ́run ṣèbí yìí nìkan wọ́n fẹ́ pòfóògì kó lè lóhùn òṣèké ni wọ́n sọ pé òṣèké ọmọ tí ó wà sílẹ̀ ẹ̀ bá ti fẹ́ yàwó ní ọwọ́ lẹ́nu méjì wà ẹwà kọ́nù mọ́sálásí ọdún 24/7 2014 àbára sí bí ìyá 7,000 lówó mọ́sálásí àfáàmùtù láàjẹ́lẹ́rìí kìíní àfáàmù alì jẹ́ kí ni o ẹlẹ́rìí kejì àfáàmù tùlá ọ̀ sáyìn àfáàmù alì ó ṣe kí ni o yọ sáyìn àfáàmù àti kí ni ó ṣe kí ni o yọ sáyìn ní ọmọ adé kọmẹtì signator àṣẹ́ni búlẹ̀ yìí náà èyí náà sáyìn kò wọlé ọlọ́ àti ní ìpínlódì bàtà àfáà ni wọ́n bẹ̀rẹ̀ kọ́ máa mẹ́lẹ́rìí méjì wá àpàbàjàbọ̀ sọ̀rọ̀ nígbà tó ń fẹ́ jẹ́lẹ́rìí oríire ó ṣe kí ni o. àbá owó lé ọlọ́lẹ̀ òun ẹ̀rọ ẹ̀yà ìlú ẹ̀dá ó ní wà lẹ́wọ̀n dá ó láwọn kan àwọn kan ìjọba ọlọ́ àwọn ànábí ọlọ́run ìròyìn burúkú àwọn ẹ̀nìlá ìmáàmù tí lọ ta dúkìá mọ́sálásí ti ta dúkìá mọ́sálásí torí ta nǹkan mọ́sálásí ọlọ́run ṣùgbọ́n àwọn ànábí ọlọ́run làwọn lórí yẹn àátọ̀ wá bàbá àwọn ànàbí ọlọ́run máa sùnmọ́ nàbí náà dúró ọlọ́run làwọn ń bí ẹsẹ̀ lóbi jẹ́ ọ̀rọ̀ burúkú táwọn kírísítẹ́nì máa sọ ọlọ́run kan wá mo tí ó wá lọ máa yẹ yín rẹ̀ sùn wọ́n máa sọ ìsọkúsọ nípa ànàbí Dáúdà àtànàbí Sulaiman aleyhi masala ẹni ọlọ́run hundred percent làwọn méjèèjì àwọn ànàbí ọlọ́run wọ́n ṣe wọ́n wọ́n wọ́n ṣe tọ́lọ̀ àáfà aláwà gbà pé ní àwọn ànàbí ọlọ́run ọlọ́run ó tó dá wọn lọ́lá jura wọn lọ ọlọ́run dákọ twenty five nínú kùránì fún wọn ọwọ́ á fi àwọn márùn ṣe ọ̀gá àwọn yẹn là ń pè ní ululazmi kí là ń pè wọ́n jẹ́ mọ́ o ara wọn lànàbí wa nọ́ọ̀rù alayhi salatu wassalam ara wọn lànàbí wa Ibrahim alayhi salatu wa salam ara wọn lànàbí wa Musa Isa àtànàbí wa Muhammad sallallahu alayhi salatu wa salam àgbàpá nàbí Ádámù lálákọ̀ọ́kọ́ ànàbí wa Musa salam òun ló fún àwọn ànàbí kèéze Gulam Ahmed kèéze Musaila mọ́tòlì kàdá kèéze Al-Aswad àti gbogbo àwọn mẹ́ta fẹ́ra wọn lánàbí ànàbí wa Muhammad bùnà Abdullah bùnà Hashim sóyè nìsín ìbúnà ní ìbúnà ashim àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun lọ jẹ́ ànábì ọlọ́run tó kàn á gbà bẹ́ẹ̀ á ni iṣẹ́ tó sì rán náà ni pé àní ìbúdó lọ́ha wàchítẹ́nìbù tó gùd ẹ máa lọ́hùn ẹ lẹ́yìn ọlọ́run àwọn kọ̀dì kọ́tọ̀ àlùwà wà bí mọ́ fi yí kọ̀dì kọ́tọ̀ àlùwà pẹ̀lú kó ànàbí o kò sí bẹ́ẹ̀ nìkan tó jẹ́ ànàbí ọlọ́run mọ́ tíra kankan ò lè sọ kalẹ̀ mọ́ wá àyí kankan náà ò sì lè wá ibi òun láti dúró pẹ̀lú ọlọ́run a nínígbàgbọ́ òdodo sí ọjọ́ ọ̀kan ọjọ́ tá a lọ bá ọlọ́run ọlọ́jọ́jọ́ náà dá abẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa kó ṣe wá lọ́mọ àlejò náà kọ́ mọ́ ṣe alọ́mọ náà ọlọ́lá haúláwà láàkúrò wátá ilẹ̀ ọ̀rẹ́ náà subhanaka Allah